الحمد لله الحمد لله الذي أمر عباده بكل معروف ونهاهم عن كل منكر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر الائتمار لمن شاء من عباده والانتهاء له وأشهد أن محمدا عبده ورسوله خير من اتمر وانتهى صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم لتفوزوا غدا بالمنن يقول عز من يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله دجاج يا وجوا تيا باو توس يوري بي ọ̀pọ̀ èèyàn lápọ̀lábọ̀ نوتي wọ́n ti sọ̀rọ̀ àwọn tayọ kún ọmọ ṣàgbé lọ bọ́kùnrin ti ṣe ń tẹ́wọ́ bẹ́ẹ̀ náà lóbìnrin náà ń tẹ́wọ́ ẹ̀sùn mi ẹ̀sùn mi iná àláriwo tí ẹnìkan kan ń wọn pa ọ̀nbẹ nínú wa ẹni tó ti kó lè tìràn mébi kó lè fún mi ń tó ń fi ró ń jẹjẹ ó sì ń bẹ nínú wa ẹni tó parọ́ mọ́kébì kan ló ń lọ ẹbí òun wọ́wọ́ ọkọ̀ kó òun sì lè débi tó ń lọ ó sì ń bẹ nínú wọn ẹni tó ti pé ti àwọn ọmọ wẹ́wẹ́ tí ó kò síwájú ìní ọmọ tìràn mọ́ bí àwọn ọmọ ní ohun ní tó wọn fi tọ́ wọn ẹrùn lọ́wọ́ ẹ má ṣe dùn dá wọn bí ètò ti pé ìwádìí fi hàn lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé àwọn ọmọ tí wọ́n máa kó síwájú yẹn kì ṣe ọmọ ẹni tó kó wọn síwájú wọ́n tún máa lọ gba àwọn ọmọ ní láti fi wọn ṣàgbé. lórí wípé ẹni tó fi ọmọ fún wa ó ní iye tó ná ọgbà lọ́wọ́ wọn lójúmọ́ kan nítorí nígbà táwọn bá pawó àwọn náà ti lè sanwó tiẹ̀ náà fún wọn bẹ nínú ẹni tó máa ń tìràn mọ́ àléébù kan ti ń bẹ lára rẹ bí ọwọ́ rẹ̀ tó gé àbí tó gé àbí ojú tó àbí ọmọ ti ń sèun ní tó oníkálukú nu wa wọn á sọ eléyìí wọn sọ ti sẹ báwùsá ti sẹ ń sẹ bẹ́ẹ̀ náà ni Yorùbá ń sẹ bí Yorùbá ti sẹ ń sẹ bẹ́ẹ̀ náà làwọn Yíbò ń sẹ kọjá ní orílẹ̀-èdè bòmí gbogbo oníkálukú lọ́fẹ̀ẹ́ di alágbèdán ó fi torí ẹni tí ń ṣiṣẹ́ oṣù tó wà nínú ọ́fíìsì tó lówó oṣù tí ń gbà lọ́dọ̀ ìjọba tó bá ṣe nǹkan kan sọ ẹnìkan nínú ẹni tó gbéṣẹ́ wá sọ́dọ̀ rẹ̀ ní iṣẹ́ tí ń gbowó oṣù lórí ẹ̀ yóò tún kí wọ́n kú dúró wọ́n fún ní kankan abẹ́sì máa wà wọ́n ara bẹ́ẹ̀ ni àbẹ̀tẹ́lẹ̀ ni lákòókò kan àgbè náà tún ni la hawla wala quwwata illa ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn kan ní tó pani láti ká ṣiṣẹ́ ẹ̀sìn ni mọ́ kéèyàn ni tó ṣe wípé yóò mú kò lè dàbí ọwọ́ tí kò ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń ṣagbe wọ́n ti apáwì kan wọ́n lọ sí ààbò mi bẹ́ẹ̀ ti ṣe máa rí wọn lójú títì ká bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí wọn ní àyè ní àyè àkójọ gbogbo nítorí páwọn fẹ́ ṣagbe tí ìjọba tí ìjọba agbọ̀njú tí wọ́n sá lọ táwọn bá ṣètò pé kí wọ́n máa kó wọn ó ti ẹ̀ tó àwọn kò àwọn káwọn máa rí àwọn alágbe lójú títì àwọn náà tún máa wá pariwo wípé àwọn ń pe àwọn àgbìmọ̀ tí máa mójútó ẹ̀tọ́ mọ́nìyàn ní gbogbo àgbáláyé kí wọ́n bá wọn kìlọ̀ fún ìjọba agbábi tí wọ́n ti mú àwọn yẹn wípé wọ́n ń tẹ ẹ̀tọ́ mọ́nìyàn lójúmọ́lẹ̀ ẹ̀tọ́ mìíyàn ni wọ́n ń tẹ̀ lójúmọ́lẹ̀ yìí torí pé àwọn náà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè àwọn ẹlẹ́tọ̀ọ́ sí pé àwọn ọmọ ẹsẹ̀ gárára ń bà ká ojú títì káwọn máa ṣàgbéká káwọn máa fi ṣe àpèjúwe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tàwọn ti ṣe bàjẹ́ tó. wọ́n ní fífọ̀ tíjọba ń fọ̀lú má nípa kíkọ́ àwọn kúrò lójú títì kìí ṣe ń dọ́dà. àwọn èèyàn míì wọ́n tún máa ṣàánú wọn àwọn ẹlòmíì àwọn tún máa pín tíjọba ṣe dá. nínú òfin ọlọ́wọ́n ọba ẹ̀sìn Islam àní kíkálukọ́ tẹpẹlẹmẹsẹ̀ ọwọ́ rẹ̀ kó mójútó sí ọwọ́ rẹ̀ kò síbi iṣẹ́ tá à ń tà ń ṣe bó ti ṣe kéré tó tí ò jẹ́ iṣẹ́ tó níyì lábẹ́ òfin ọlọ́run ọba wa ó wá nínú ẹ̀gbá ọ̀rọ̀ eléyìí tó kún rege láti ọ̀rọ̀ anábì wa sallallahu alayhi wa alihi wa sallam anábì ni ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min 'amali yadihi fa inna nabiyya allahi dawud alayhi salam kana ya'kulu min 'amali yadihi ènìyàn ojú nínú sí ọwọ́ rẹ̀ ló ti ń jẹ eléyìí ń túmọ̀ sí wípé kóníkálukú kó mójútó sẹ́ rẹ̀ kóníkálukú kó jẹ́ sáfá lẹ́nu sẹ́ẹ̀sì rẹ̀ kọ́mẹ́sì jẹ́ ni tó ṣe pé yóò máa wá tẹ́wọ́ sáwọn èèyàn bóyá wọn fún bóyá wọn ò ní fún. ǹjẹ́ sọ́wọ́ burú káàrin ẹni tí ń bá ń sẹ́yìn lọ́wọ́lọ́wọ́ tó burú káàgbọ́n ẹni tí ò ní nínú tọ́lọ́wọ́n bá gbọ́n wa kò sí tó burú mbẹ kò sí tó burú mbẹ eléyìí ló fà ló sì jẹ́ pé nínú ròyìn àwọn olùgbàgbọ́ òdodo àríkè ọlọ́run bá ròyìn wọn ó ní walladhina fi amwalihim haqqun ma'lum lis-sa'ili wal mahrum àwọn olùgbàgbọ́ òdodo tá a ròyìn náà làwọn ẹni tó ṣe é pé ìwọ eléyìí tí ọjọ́ ti ọlọ́run wọn máa yọ jáde nínú dúkìá wọn ìwọ tọ́jọ́ ti àwọn aláìní wọ́n máa fi tó wọn lọ́wọ́ aláìní tí àìní tó ti lọ sí ibi títọrọ àti aláìní tí àìní tó tó jẹ́ pé ìtira ìtìjú ó mọ̀ má lè tọrọ ọwọ́ àfìdẹni tí ò ní wọ́n máa sànù àtẹnitọ́ tọrọ àtẹnití ọ̀tọrọ nínú ẹni tí ò ní. eléyìí túmọ̀ sí pé fáàrin ẹni tí ò ní lọ́wọ́ ohun tó dáa púpọ̀ ni nítorí pé ríran aró wọn lọ́wọ́ gẹ́gẹ́ bó ti wá nínú àdéhùn mi anábì sallallahu alaihi wa sallam ó fi yé wa dájú pé ríran àwọn aláìní lọ àwọn ẹni tí ò ní tó wa ohun gángan ní ọmọ ti sábàbí tí ọlọ́wọ́n bó fi máa ṣe àrànṣe fún wa ó ní innama tunsaruna bi du'afaikum níṣẹ́ lọ́lọ́wọ́n bá máa ṣe látàrí àtìlẹ́yìn tẹ̀ ń bá ń ṣe àwọn ẹni tó lẹ́ ṣùgbọ́n ṣé gbogbo èèyàn iná lọ́wọ́ alẹ́ tó ti kọ́ máa tọrọ ṣé gbogbo èèyàn lọ́lẹ́ tó ti àgbègbè àmọ̀tí ẹ̀sìn báràkà islam karama ó tiẹ̀ wá sí bára ṣùgbọ́n ṣé gbogbo èèyàn lọ́tọ́kọ́lọ́ bẹ́ẹ̀ nìkan lè pe ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀wò mi ṣe ṣé gbogbo èèyàn lọ́tọ́ sí bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn o kì í ṣe gbogbo èèyàn ńlọ́tọ́ sí kọ́ máa ṣagbe gbọ́dọ̀ kó ṣe pé yọ lọ bá yẹn lé pé ẹ̀ràn mi lọ́wọ́ kì í ṣe gbogbo èèyàn lọ́tọ́ sí pé kọ́ yanu sẹ́nìkejì pé ẹ̀dá kan ẹ̀ràn mi lọ́wọ́ àwọn kan anabi sallallahu alaihi wa sallam ló dá yàtọ̀ báwọn nìkan lọlẹtọ sí kí wọn tọrọ pé kí ẹnìkan ràn wọn lọ́wọ́ tẹni tó ń sì fi léèrè bá ní kò burúkú ràn wọn lọ́wọ́ ọwọ nínú hadith láti ọ̀dọ̀ Qabisa ọmọ Mukhariq al-Hilali radiyallahu anhu ó ní tahammaltu hamalatan. فأتيت رسول الله صلى الله عليه وآله وسلم أني متركة أتبني كسا أنت بلون látàrí pé mo ti bẹ́ẹ̀ ṣàtúnṣe láàrin rẹ̀ àtẹnitọ́ jẹ nìkan eléyìí ni wọ́n ń pè ní hamaila nínú sẹ̀ríà ẹnìkan jẹ nìkan ní nǹkan kan gbọ́yọ́wọ́ ẹ̀mí látàrí pé ẹnìkan ṣe kú pé èèyàn rẹ̀ ọwọ́ adi pé wọ́n láwọn gbowó ẹ̀mí ni àwọn ọ̀fẹ́ pa ẹni tó pa san ẹni tó wá ní tówó ẹ̀mí di ọ̀ràn yẹn lé lórí kò san ọ̀rọ̀ wa di tó ajá yányá ìwọ wa bọ́ sáàrin wa ọwọ́ sọ pé owó tí eléyìí yín yẹn èmi ọ̀bà san ni wọ́n ń pè ní hamala yẹn pé gbà tí فأتيت رسول الله صلى الله عليه وآله وسلم أسأله أسأله فيها موابا النبي صلى الله عليه وآله وسلم من بلوري كتاب أنا ملوه لوري ثم تريبا تمنوس لأقوار لا تسمى فقال النبي صلى الله عليه وآله وسلم أطيبه أقم حتى تأتينا الصدقة رسديه تتتمو في زكاوة يعني كي wábì kan máa gbé nínú Madina títí tí wọ́n fi gbé zakawa fẹlẹ múra lẹkẹdẹ ha tí wọ́n bá gbé zakawa á palasẹ kíkún fún ọ ní tó fi sẹńtọ tẹrígbà. قال ثم قال قل لنا النبي صلى الله عليه وسلم يا قبيصة يا قبيصة إن المسألة لا تحل إلا لأحد ثلاثة ديو أن ترون لوا kọtọ sẹnìkan àyàfi ẹ̀kan nínú àwọn èèyàn mẹ́ta yìí. rọ́jòló tàhámẹ́lá hàmẹ́lá ẹni tó ṣe pé ọtẹ́rì gbàtí bẹ́nìkan san ti bẹ lọ́rùn rẹ̀. fẹ́hùlẹ́tìlẹ́ olùmẹ́sẹ̀lẹ́ hẹ́tẹ́ yóò tó ibà ha sọ̀mà yóò ń sèk eléyìí ọtọ́ sí kọ́tọ́rọ́ kíkọ́ àwọn èèyàn rùn lọ́wọ́ títí tí ó fi rí tọ́tẹ́rì gbà yẹn san tó bá ti rí san tàìrí san kò tún gbọdọ̀ tọrọ ọ̀rọ̀ lọ́wọ́ lọ́dẹ̀ nìkan. ẹlẹ́ẹ̀kejì wàrọ̀jọ́lọ́n ọ̀sọ̀ọ̀bẹ tó jẹ́ ẹ̀ha ìjẹ̀tà àtìmáàlẹ̀ fẹ̀xúlẹ̀tìlẹ́hù àlùmẹ̀sẹ̀lẹ̀ àti ẹ̀yọ̀sẹ̀bẹ̀ kìwàmà mìnàáyì. bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé ìjàmbá ó dé bá dúkìá rẹ̀ gẹ́gẹ́ bí ká pé àwọn ẹyẹ tí máa jẹ èrè oko wọ́n jẹ èrè oko mọ́ lọ́wọ́ ṣáájú kótó dípẹ́ ká àbí àwọn tata wọ́n kàn lu oko rẹ oko àgbàdo rẹ àbókò èrè rẹ gbogbo ẹni wọ́n bàjẹ́ ẹni tí irú rẹ bá ṣe anabi sallallahu alaihi wa sallam ọlọtọsí kọtọrọ ràn lọ́wọ́ títí tí ó fi rí tí ó fi máa ṣẹmí rẹ. ẹlẹ́kẹta warajulan asabathu faqa hatta yaqula thalathatun min dhawil hijja min qawmihi laqad asabat fulanan فحلت له المسألة حتى يصيب قواما من عينه bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé òsìta òsìta débi pé ẹni mẹ́ta nínú àwọn ẹni tó ní làákàyè nínú àwọn ìran rẹ̀ wọ́n wá jáde sọ síta pé lágbájá òsì ti dé bá o òsì ti dé bá lágbájá o òsì dé bá lágbájá o ànábì ni tó bá rí bẹ́ẹ̀ eléyìí ọ̀tọ̀ ìfikọ́ tọrọ pé wọ́n ràn lọ́wọ́ títí tí ó fi rí tí ó fi máa ṣẹ̀mí tí ọba ti àkíyèsí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tánà bí sallallahu alaihi wa sallam tó sọ nínú àwọn àdéhùn yìí á rí i pé àwọn nǹkan mẹ́ta tó hàn eléyìí tó sọ pé kò pamọ́ àwa wí kan sí bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan kan tó lè múni sọ pé àwa náà ò rí ẹni tó la ọ̀rùn bọ́ wípé wọ́n bá wọn sanwó kan tí ò tí ì ṣe tiẹ̀ yọ hàn sí gbogbo èèyàn wípé ń tọ́ tẹ́rí gbà náà ló kó bá a bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ìjàmbá ńlá lọ́lọ́run ti ṣe dúkìá rẹ̀ yọkàn sí gbogbo yẹn wọn ò rí pé tó ṣe bẹ́ẹ̀ náà lẹni tó sì ta tá a wá rí nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹni tó jáde tó kéde wípé lágbájá o kò sì ti ta o kò sì ti ta o kò sì ti ta o eléyìí yọ jẹ nǹkan tó ṣe pé yọ sọdẹ tó fún láti lè tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn àmọ́ o yà kọbí sọ ìwọ kọbí sọ fẹmẹ tiwọ hùn من المسألة يا قبيصة سحتا يأكلها صاحبها سحتا رواه الإمام مسلم أنا هنا وقبيصة gbogbo tọrọ ọràn lọ́wọ́ mi tọba yàtọ̀ sí ìta wíyì báyìí níṣẹ ni ọjẹ haram tẹni tí ń tọrọ rẹ̀ ń jẹ ní haram torí ọ̀dọ̀ wa o tí o bá ti jẹ nǹkan kan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ bá sí ọ kọ lẹ́tọ̀ọ́ sí kọ ọmọ tọrọ pé kọ ọràn ọ lọ́wọ́. láì gbégbá bára ò torí gbá bára nǹkan fún ara rẹ̀ kò tọ́. báwo wá ni ìwọ tó gbéra rẹ tọ́ lọ́sọ̀rọ̀ rẹ di òṣìṣẹ́ gáràjì ọkọ̀ láì jẹ́ pé òun ṣiṣẹ́ agbèrò bẹ́ẹ̀ ni dírẹ́fà bẹ́ẹ̀ ni wo sínú rẹ̀ ọwọ́ àlọ́ dúró ti àwọn èèyàn ọ̀gá tí wọ́n nídìí ọkọ̀ wọ́n máa fẹ́ lọ rí ẹ ní ṣe kínní kan lórí igbó ẹ ní bá wọkọ̀ eléyìí gbogbo ẹ ti tẹ ewu ló sì wá nù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ewu ló sì ọ nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ì bá ṣe pé ọfẹ yẹni tí ọmọ tó yẹ kó wọn ṣe ọfẹ yẹni tó fẹ́ sọ ọwọ́ rẹ̀ di ọwọ́ ọ̀lẹ kó sì fẹ́ sọ ẹni tó fẹ́ sọ ọ̀rọ̀ ara rẹ̀ ti nǹkan àpéwò báwọn onílà ká ẹ ìgbẹ ewu lágbájá tó wá sọ gbèsè ayé rẹ̀ jalajala ẹ wo baba alágbájá ẹ wòye alágbájá a'udhu billahi minash shaitanir rajim báyìí ní tó wù nínú àwọn onílàáfà yìí kápẹ́ bàbá tòun ló ń ṣe bẹ́ẹ̀ yẹn kápẹ́ ìyá tòun ló ń ṣe bẹ́ẹ̀ yẹn kápẹ́ àbúrò àbẹ́gbọ̀n ló ń ṣe bẹ́ẹ̀ yẹn kò sẹ́nìkan tí ó wù nínú àwọn onílàáfà yìí. ṣùgbọ́n o tó bá jẹ́ pé ọba jọ́kan nínú àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí má fi gbogbo ẹnu rẹ tọrọ lọ́dọ̀ ẹni tó bá lọ bá lọ bá màmí lọ́wọ́ tó bá sì ní lọ tí àbòdébẹ̀ o rò pé nǹkan kan tí ó pọ̀ ní ó fọ díẹ̀ ló fọ ọwọ́ àmọ́ agbanu sí ọmọ sọ pé à ṣe tán ẹkẹ fún mi ní kòbóró kọ́ lọ gbé bàbá òdìkúnjalè bẹ́ẹ̀ nítorí pé ọ̀ràn ọlọ́ọ̀ni ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àti ń gbégbá kásìtì ní ìgbà bára ọ̀rọ̀ tí wọ́n tiẹ̀ ti wá tójú fún wa débi yìí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa nígbà tó bá ṣàgbéyàn títí tó bá ń retí pé wọ́n fún tí wọ́n bá fún ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní tinú láti gbé èbú e yóò bo ebu yóò ṣe pé kọ́dà ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe kówó tí wọ́n fún un ó kéré lójú rẹ̀ jọjọ ó sì sọ́dọ̀ ẹni tó fún un ó ní sẹ́lu eléyìn náà lówó tí irú rẹ̀ yẹ kó fún rú o òkè iṣẹ́ wo ni irú rẹ̀ wá ti fún rú mi aláìlórí lọ́wọ́ iṣẹ́ wo ni irú rẹ̀ ti fún rú mi. torí ẹ ìsìláàmù ọ̀kọ́ra máa fi ìwà sọ̀ra rẹ̀ dẹni yẹpẹrẹ tún tẹ́tí gbọ́ nínú ṣẹ̀ríà ìsìláàmù ànẹ́bí sallallahu ó sì yé wa dájú sáká wíkẹ́ ìmọ̀ àtẹ́wọ́ gan sáwọn èèyàn sáàtì hùn bàbá ìfọ́fọ̀r olùmọ̀sílẹ̀kùn oṣù òǹgà ni màá sọ̀yàn dòdò sí ẹni tí bá ti ń tẹ́wọ́ sáwọn èèyàn ó ti sílẹ̀kùn kó o dòdò saka wike imo tẹ́wọ́ fúnra rẹ̀ ọwọ́ ni àti ọ̀dọ̀ bàbá bàbá bàbá kẹ́bi sẹ́k al-anmari radiyallahu anhu qal innahu sami'a rasulallah sallallahu alayhi wa alihi wa sallam yaqul. ثلاث ثلاث أقسم عليهن قل ما قلت النبي صلى الله عليه وآله وسلم سيكي أمام كم تكن بيو تسكي ما أقول علي ولولي كبيو سيسنان وأحدثكم حديثا lẹ́yìn tí mo bá tí mo bá sọ nǹkan mẹ́ta tí màá búra lé lórí pé bí ó sì rí nù màá wá ń bá yín sọ̀rọ̀ kan tàfọ́bù anábìyẹn sọ kọ́ kí làwọn nǹkan mẹ́ta náà sanabi gbóra lórí pé bí ó ṣe rí náà. alákọ̀ọ́kọ́ máa ná kókó máa min sadaqa owó ẹnìkan ní dínkù láyé látàrí pé yọ zaka nínú ẹ̀. dúkìá nìkan àdínkù ò ní bá látàrí yọ zaka lọ síwájú sí i ma máa pọ̀ sí i torí ẹ̀fọn kan balẹ̀ fún lówó garantini láti ọ̀dọ̀ láti ọ̀dọ̀ ọ̀gá wa anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wípé yíyọ zaka nínú dúkìá kò ní ní dúkìá kù láìláì bẹ́ẹ̀ ni a ti rí nínú ìgbésí ayé wa gbogbo tí wọ́n ti ṣe ń pọ̀ sí àwọn tí máa yọ zaka a tún ti rí nínú ìgbésí ayé wa bí dúkìá tí wọ́n ṣe ń dínkù sí kọ́dà bí parun ti ṣe ń bá àwọn ẹni tí yọ zaka tí wọn náà bá wò dáadáa wà á rí i mélòó mélòó lẹni tó ti lówó tí ò lówó má mélòó mélòó lẹni tó lọ́lá tí ò lọ́lá má nítorí pé wọn kì í yọ zàká nínú dúkìá wọn ẹni tí sì ń yọ zàká mú wá kọ́wá jẹ́ pé látàrí zàká lò sí títà kò lè rí. wala zulima abdun zulmatan fasabara alayha illa zadahu Allahu izza. Ànábì sallallahu alayhi wa sallam ó ní wọn ò sì ní ṣe àbòsí kan síyàn ẹnìkan ò ní ṣe àbòsí kan sí ọ kọ́ ọ wá jẹ́ ike lẹ́yìn ìgbà tó ṣe àbòsí yẹn sí ọ sùúrù ni wọ́n ṣe ọ̀ràn ró sùúrù ló ṣe ọ̀gbẹ́ tán àyàfi kọ́lọ̀ ọ̀rọ̀ tara àbòsí tó ṣe sí ọyún ó ṣe àlékún àgbéga fún ọ bẹ́ẹ̀ wọn kì í ṣàbòsí síyàn àyàfi kéèyàn tara rẹ̀ ga torí àdéhùn ọlọ́wọ́n ba lélẹ́yìí torí ẹni tí máa ń sàbò sí kó múra sí ẹni tí ń yan ọmọlàkejì jẹ ọ̀tẹ̀ pamọ́ ẹni tí wọ́n wá ń ṣe àbòsí yìí sí tí wọ́n yàn jẹ kó wọ́n máa ṣe sùúrù torí pé gíga ni wọ́n máa jẹ tiẹ̀ lọ́jọ́kọjọ́ ẹlẹ́kẹta wàlẹ́ fẹ́tẹ̀hẹ́ abidun bẹ́ẹ̀ mẹsàlẹ́tẹ̀ ilà fẹ́tẹ̀hẹ́ lọ́hùn àríyí bẹ́ẹ̀ fọ́kìrì ẹrú ọlọ́nkẹ́ òní sílẹ̀kùn màá máa ṣàgbé àyàfi kọjá pé ọlọ́run tara rẹ̀ yóò sílẹ̀kùn òsì fún un. sèlè ìtumọ̀ sí pé ta ló fẹ́ yóò lò sí ta ló fẹ́ kó sí ọ dáhùn bẹ̀rẹ̀ sí lọ́ra gbàpọ̀ bẹ̀rẹ̀ sí sagun tí ẹ ti ń bọ̀ ọ́. eléyìí jẹ́ nǹkan mẹ́ta sanabi sallallahu alaihi wa sallam lọ́lọ́ ń kóra pé bí ó ti ṣẹlẹ̀ náà yóò ti ṣẹlẹ̀ ẹ̀yin náà wò àwọn alágbe àti bẹ́ẹ̀rẹ̀ òsì ni tó ti gbọ́dọ̀ lọ́mọ ibi tí wọ́n parí sí. bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí wọ́n ń ṣàbòsí sí láyé táwọn ń ga tí wọ́n ń ga tí wọ́n ń ga tí wọ́n ń ga àtà ìránró tiwọn ìníjẹ kún ọ̀gá. bẹ́ẹ̀ ni ẹni tó ṣe wípé òun tiẹ̀ nínú ìgbésí ayé tiẹ̀ ìyí máa yọ zaka ni ní gbogbo ìgbà nínú nígbà tí kàkà bá ti wọnú dúkìá rẹ̀ àti lásán kọ́ lówó tí wọ́n ń pọ̀ sí nítorí pé òun sí ẹ̀tọ́ àti ìwọ ọlọ́run ọba wọn ò fi ráàlì nínú dúkìá wọn. ṣùgbọ́n dáná bí sallallahu alaihi wasallam tó lọ́ wọ́n sọ fún wa nípa rẹ̀ tó sì ń fẹ́ ká sọ òun náà lélẹ́yìí o ní innamad dunya li arba'ati nasari ilé ayé tá a wáyé tèèyàn mẹ́rin ni gbogbo ẹni tí bẹ́ẹ̀ nulẹ̀ ayé polisi èèyàn mẹ́rin. alákòókò abdul razaqahu Allahu malan wa tó fún lówó àti mà ó fún lówó ó sì tún fún ní mà bọ́wọ́ ìtọ́kì ìhì rọ́bà ó wá ń payọ̀ lọ nínú owó àti mà rẹ̀ wọ́yọ́ pẹ̀lú kí ìhì rọ́hìnà ó sì sokùn ẹbí pọ̀ pẹ̀lú mà àti dúkìá rẹ̀ wọ́yọ́ alẹ́mu lílẹ̀ ìdí ẹ̀họ́kọ́ ó sì mà ìkọlọ́wọ́ bá lẹ́tọ̀ọ́ nínú dúkìá àti mọ́ ó sì ń ná bó ti yẹ. فهذا بأفضل المنازل eléyìí ní bẹ ní àyè tọ́lọ́lá jù nínú àwọn àyè tẹ́rù máa wà alákọ̀ọ́kọ́ nù kọ́lọ́ sẹ́mi pẹ̀lú rẹ lọ́kàn nínú irú àwọn eléyìí. ẹlẹ́kejì ọ̀nà ni arúgbìn razaqahu Allahu ilma wa lam yarzuqhu mala ẹrú tó ti pé ìmàlọ́lọ́wọ́ bá fún ṣùgbọ́n lọ́wọ́ bó fún lówó fahuwa sadiqun niyya àníyàn rẹ̀ wá dá yaqul yọmọ sọ ike law anna li tó bá lọ sí pé mi náà bá ní dúkìá nu lówó ni làmìl tóbi amẹ́lì fúlẹ́ẹ̀n irun tí lágbájá ń sèun ní dáadáa lèmi náà bá máa ṣe. fọwọ́ mi ni yẹ́kẹ̀ẹ́ fún ajọ́rò ọmọ àtàwà látàrí àníyàn tó ní ẹ̀sán rẹ̀ àtẹni tóun nímọ̀ tó lówó tí ń fowó rẹ̀ ṣe dáadáa yẹn ẹ̀sán wọn dọ̀dọ̀gba tó ti kún ìmọ̀lóní kò lówó látàrí pàníyàn rẹ̀ dáa ẹ̀sán wọn dọ̀dọ̀gba. síbẹ̀ làwa ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó ti gbé wo lówó ọ̀rẹ́ ni tó lówó ó sì fowó rẹ̀ sí tọ́lọ́run ọmọ wa bínú rẹ̀ tọba kiri lọ́kànjú yóò wá so imú yóò so papọ̀ mọ́jú yóò tún sojú náà papọ̀ máa wo agbẹ́rì gbogbo ẹ̀ wá dàbí tìǹkì látàrí ìbínú ìbínú burúkú tí máa báwò èèyàn jẹ́ tí ń bẹ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn torí ẹ̀ ni wọ́n ti pòwe gan ní èdè haúsá wọ́n ní ìdẹ̀tẹ́lẹ̀ ká.

òdì nǹkan kan kún dúkìá rẹ̀ darí tó tún tara rẹ̀ jẹ ọkàn tún gbárùn tí èsì tiẹ̀ torí di eléyìí jẹ́ká ní àrọ́ dá nígbà tó bá rí sẹ́nìkan náwó rẹ̀ sí tọ́lọ́ nígbà owó rẹ̀ kọ́ mọ́sálásí nígbà owó rẹ̀ ràn àwọn ẹrú ọlọ́run wa lọ́wọ́ ọ̀nà ọmọ sọ pé wọ́n lọ́ à tó bá ti mo lọ èjì lágbájá ìlú tí mo ti ṣe kàn lèmi náà wàláì ó sì ní ewu ládàá rẹ̀ e ǹjọ́ gbé dàgbé àmà ni ọ̀hàn sí ọ. gbogbo eléyìí gbà wá gbogbo dáadáa tẹ́ fún fún mi amalekọ ọmọ sọ fún ọ pé àníyàn rẹ tó da láyé ni. ọ gbọ́ tiẹ̀ ní táníyàn náà da èèyàn bú. ẹlẹ́kẹta wàá rí nínú ọjọ́ kan ọlọ́hùn mẹ́rin wọlé mi ọdún kọ ẹ̀ẹ́lmà ẹni tó jẹ́ pé owó lọ́lọ́run fún ọlọ́run òfin ṣe rí nu wọn lówó yọkùtùtù fi máàlìkì bighairi ilm yọ ma wá sí báṣubáṣu yọ ma sí rádaràdá nínú dúkìá rẹ̀ ńgbà tó ti pé kọ́ mà ńgbà tó ti pé kọ́ mà wọlé ẹtọ́kẹ́ ìdí ìrọ́bà kò ní páyọ̀ ọlọ́ nínú dúkìá yẹn gbogbo tí kòkò ti parun bá láyé àti láwùjọ yá mẹ́rin ọmọ kòkó sí. sẹ́ni kò bá ti fẹ́ súnmọ́ wọ́n fẹ́ sọ pé aláàjì owó tọ́lọ̀ fún yín báyìí báyìí lọ́ọ́ ẹ̀kẹ́ sí àyè ń bẹ níbi báyìí tẹ̀sí sí ọlọ́run gàgàgbà ẹ̀rọ ẹ̀dọ́kùnrin náà sọ pé kí ni kókó dunro làgbẹ̀dẹ ti ń pọkọta sọ̀rọ̀ ọ̀rùn kówó jọ ni dákun rẹ ti tọ́ba ti ń bọ́jọ́ mi tilẹ̀kùn kò burú ọlọ́run ti tilẹ̀kùn mọ́ wọ̀ náà. irú àwọn wọ̀nyẹn wọlé ayọ́kẹ́lẹ́ kékeré rahima yóò máa fowó yìí kò ní ti sokùn ẹbí pọ̀ wọlé ayé alimulilẹ̀ kékeré xaqọ́ kò ní pé ìwọ ọlọ́run nínú dúkìá yìí. فهذا من أبخس المنازل إليه من ذلك تبرجوا fún àwọn èèyàn tí ń bẹ lókè pẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn olówó yẹn rí bí abọ́kọ́tì mẹ́nẹ́ẹ́sìlè tó burú jù nínú kù tíyẹn wà làwọn wà àwọn ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ ṣé kankan kó jákàdá jọ lásán kó di sínú kútu mọ́tò kó tún kó sínú rọ̀rí kó tún fi kó tún kó sínú kàtíkà rẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ń pè ní gbádùn irọ́ lásán ẹrú owó ẹrú ayé ọ̀mọ̀nà tó gbà lówó yẹn tó fi soríire ọ̀mọ̀nà tó gbà lówó yẹn tó fi ràlìjẹ́nà ẹnìkan á ń sọ wọ́n ní sọ fún ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam pé ẹ máa rìn súnmọ́ àwọn ẹ máa rìn súnmọ́ àwọn kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀ ọlọ́ ha aburú ṣẹ̀ṣẹ̀ rìn súnmọ́ wọn ìwọ lọ́yẹ kó rìn súnmọ́ àwọn torí pé àwọn ní nǹkan kan tí wọ́n ò ní àmọ́ tí wọ́n ní wọn àwọn náà ní rẹ̀ àbí òye yín owó tó ní yẹn gbogbo wa náà miskin ni wa ṣùgbọ́n a ní rẹ̀ a níwọ̀nba tiwa so àwọn wa ní nǹkan kan tí wọ́n ò ní kí ló burú kí wọn náà ajókòó kọ gbọ́rọ̀ ọlọ́run bá àwọn ẹrú ọlọ́run yóò tètè jókòó orí méjì ní bẹ lọ́rùn tiẹ̀ àbí kí wọn jámá báńsá lásán ọwọ́ àgbà pé kí máa rìn wọn náà gbà tó ṣe pé ìwọ náà méjì kàn ọmọ rẹ lọ polówó lé àbí òye yín aláàjì àlàyé tí ń ni ń ṣe lọ ni nínú ilé rẹ kò ní yé nítorí pé o ti gbé lẹ́yìn ìgbà tó o bá sọ̀rọ̀ wọn náà jókòó kọ́ ọmọ gbọ́rọ̀ lọ níbi tí wọ́n ti ń gbọ́ ọlọ́run sì sí ọ láǹfààní lọ bá kò bí léèrè ọlọ́run sì sí ọ láǹfààní àmọ́ kówó jọ ẹ̀yin náà máa gbọ̀n lẹ́yìn olówó olówó láyé mà olówó láyé látàrí owó yẹn tó o bá ti lè fi kìyàmù tí ó láwọn wọn àwọn ló burú jù abidun a eléyìí nípò àwọn ayọ́ anáàs àwọn tó pọ̀ jù náà kò sówó kò sí mà bẹ́ẹ̀ wàhùn ẹ̀kọ́ bí o ti sówó tí o sí mà àníyàn tó wá kò lówó tí ó ti ẹ̀fíjọ́ kan nú àwọn ọ̀daràn tó síwájú pé òun lówó ló fi jọ́ daràn kò sì nímà táníyàn rẹ̀ tí ó ti ẹ̀sí dá tó sì dàbí bàbá tì í tó nímà tí ò lówó táníyàn sọdẹ ni tí ó ní ládàá tó pọ̀ ṣùgbọ́n lẹ́yìn kò sówó kò sí mà yóò ti máa sọ ike lọ́wọ́ anẹ́lẹ́ mẹ́lẹ̀ à ìbáṣe pé mo lọ lówó ni làmì tó fi ibi àmàlì fúlẹ́ẹ̀n irú tí lágbájá ọ̀daràn ń ṣe nínú owó rẹ̀ irú àwọn tó síwájú tó ń ṣe nínú owó wọn lèmi náà bá ṣe ẹ̀rí pọ̀ pọ̀lọpọ̀ tí ò lówó nìsí tí wọ́n bá ní tí wọ́n bá lówó bíi ta ló ṣe ẹ̀rí pọ̀ àwọn ọ̀daràn ni wọ́n máa mú alápèjúwe bí ẹni tó lówó tó kó hòtẹ́ẹ̀lì bí ẹni tó lówó tó ní káwọn obìnrin ọmọ rìn òwò wájú òun táwọn aṣẹ́wó pẹ̀lú rẹ̀ ló wò bí ẹni tó lówó tó yẹ pé ọtí ló fi ń yọnu bí ẹni tó lówó tó jẹ́ pé ọwọ́ wọn pè sọ́láàtì ó ní ẹtìlẹ̀kùn ẹtìlẹ̀kùn sọ láti fún mi màá sọ fún ìjọba kó tiẹ̀ yé ti fún pé sọ láti pé irú ọ̀daràn ló wọ́n máa sí. tọ́ àníyàn kan tún nù o ẹ̀rùn kí bẹ́ẹ̀ làníyàn ọ̀pọ̀lọpọ̀ rí. tọ́ ànábi nípa wíṣọrọ ohun máa ta wá àtúnwò àtọ̀daràn ẹsẹ̀ wọn jọ̀dọ̀ gbà. àdéhùn hadithun hasan sahih yẹ́bi imaamu tirmidhi rahmatulahi alayhi tó gbé jáde ti ṣe sọ. iná lórí yẹn o ẹni tó bá wà nílé ayé kó ṣọ́ra o láti jẹ́ ẹni tí wọ́n máa ságbé o ṣọ́ra láti máa tọrọ o anabi sallallahu alaihi wa sallam ó fi yé wa ìgbé ẹni tí máa ń fún yàn ọlọ́lá ju ẹni tí ń gbà lọ ẹni tó fún ni ọlọ́lá ju ẹni tó gbà lọ yẹn ni pé ńgbà tẹ lọ pé sẹ́nu ọ̀nà ẹnìkan ẹ̀yin sọ pé ẹ̀yin ẹ̀sà gbé àmì ẹ̀lọ́ pé sẹ́nu ọ̀nà rẹ̀ gbogbo jọ jímàjímà wọ́n lọ péjọ sẹ́nu ọ̀nà alẹ́ rẹ̀ tọ́ba ti wá di aago báyìí ó sílẹ̀kùn léèmù oníkálukú ọ̀lọ́ gbàgbolo ráìsì kọ̀ọ̀kan kí lẹ́yìn náà ń ṣe alágbèéní alágbèéní ìpínlẹ̀ táìmbà wọ́n dọ́gbọ́n sílé wọn paláró bẹ́ẹ̀ náà ni ẹni kanu mọ́sálásí tí ó wàá tajẹ́ ti ọ̀nà àbájáde ọ̀nà àbáwọlé lẹ́gbẹ̀gbẹ̀ ẹtí máa ti ń jáde ọmọ adá fún yín sọ láti tẹ́ sí ọlọ́run ọ̀pá ìrètí kẹsàn kálẹ̀ alágbe ni. bẹ́ẹ̀ náà ni lèmáàmù tí wọ́n parí sọ̀láàtì yóò lè má ṣàdúà tí ń ṣe bẹ́ẹ̀ takò lànà nẹ́bí sallallahu alaihi wa sallam yọ ṣàdúà fẹ́ni kọ̀ọ̀kan yọ ọmọ ojú wọn lọ́kọ̀ọ̀kan yọ ọmọ ṣàdúà iṣẹ́ ń ṣe kálukú Baba bàbá mẹ́kù ẹ máa rí ṣe ẹ bàbá bíríkìlẹ̀ ẹ máa rí ṣe ẹ bàbá fọgá káyọ̀ ọmọ fọ́ ẹ bàbá kìnnìkan. tòun àti ọba wa wí ti kálukú tẹ̀ kówó wá yóò tún á da sí nǹkan mi pé à bá a ṣe wí ètò ọ̀dà tó máa bá a ṣe wí ètò ọ̀dà alágbèlò náà. sẹ́ríkọ́ àwọn alágbèpọ̀ kẹjọ yẹ yín bẹ́ẹ̀ náà ni ẹ lọ sóde kan àwọn kan sun rárá ń bẹ̀ àwọn kan sun rárá ń bẹ̀ àwọn ni ẹmú wa ẹmú wo kìnnì kan alágbé làwọn náà gbogbo àwọn olórin yẹn alágbé ni wọn eléyìí lòfin Ọlọ́run alágbé ni gbogbo wọn pátá sẹ́wọ̀n kí ni ìsinlẹ̀ tó kó lórin lálágbé mọ́ èmi nínú nínú àṣà Yorùbá alágbé ni gbogbo olórin lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam àdìsí wa láti ọ̀dọ̀ Hakim ọmọ Hizam qala. سألت النبي صلى الله عليه وآله وسلم فأعطاني أنا ما ترى لنا النبي صلى الله عليه وسلم اسمي أنا بسم ثم سألته ترى لنا اسمي سي أنا بسمي ثم سألته ترى لنا اسمي سي أنا بسمي لا كدا ما توا قاتل كدا النبي واني إن هذا المال خضرة حلوة أولي أيوه ohun tó wuni ni tó sì dùn a máa wuni a máa dùn má ni. faman akhadahu bi tayyibi nafsin ẹnikẹ́ni tó bá wá kó owó tó gbọ́nà tó dáa burika lahu fi ọlọ́run bá sàlùbáríkà sí o. waman akhadahu bi ishrafi nafsin ẹnikẹ́ni tó bá wá kó owó jọ gbọ́nà ojú àti ìnàgàwé tí ò tí ì tẹni lọ́wọ́ lẹ́nu yóò bá ọ̀rọ̀ sí i ọlọ́run bò ní bàbá àlùbáríkà sí i. وكان كالذي يأكل ولا يشبع ọ̀rọ̀ rẹ̀ wá dàbí tẹni tí ń jẹun tí ò yó. Ẹ̀rọ kó sọ fún ànábì pé ẹ fún mi, ànábì fún. Ẹ tún fún mi, ànábì fún. Ẹ tún fún mi, ànábì fún ẹ̀ kọ́mọ́ wa di pé ọmọ lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí tẹni tó jẹun jẹun kò yó. wal yadul ulya kó sì jẹ́ yọ kó yóò gbogbo àlùmọ́ ọ bí ọwọ́ ti ń bẹ lókè khayrun minal yadis sufla ó lóore jọ ọwọ́ ti ń bẹ sábẹ̀ lọ torí gbogbo fúnnifúnni òkè lọ́wọ́ tí wọ́n máa bẹ̀ gbogbo olùgbà ìsàlẹ̀ lọ́wọ́ tí wọ́n wà rawahu al-imam Muslim. Imam Muslim ló gbà wá o èwo ló wù wá o ṣé kọ́ ọjọ́ ọ̀kan nínú afúnni ni àbí kọ́ ọjọ́ kan nínú olùgbà. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ti ẹ̀kórira kí èèyàn jẹ́ ní tí ó ti ẹ̀ máa ṣagbe tí ó máa tọrọ ó wà nínú hadith eléyìí tí Bukhari àti Muslim gbé jáde láti ọ̀dọ̀ Sa'd ibn Abi Waqqas ó ní mo sàárẹ̀ àárẹ̀ yìí wá jọ ti kú Ànábì sallallahu alaihi wa sallam wá bẹ̀ ní wò wọ́n nílẹ̀ Ànábì ǹjẹ́ wàá yọ̀ǹda fún mi kí n fi gbogbo dúkìá mi ṣe sàráàlì ànábì rí rárá o a jẹ́ pé ìdajì rẹ̀ àbí ìdá méjì nu mẹ́ta ànábì ní rárá o ìdajì rẹ̀ ànábì ní rárá o ìdá kan nu mẹ́ta ànábì ní asitolo asitolo tó kẹdíir nínú ẹgbàá wa kan asitolo tó kẹdíir ìdá kan nu mẹ́ta ó náà pọ̀ ọ̀pọ̀ ó tóbi o la ń tẹ̀sọ̀rọ̀ kọ́ wọ́rọ̀ tẹ̀sọ̀rọ̀ aganiya khayrun min an tẹ̀sọ̀rọ̀ kọ́ kọ́ mọ́ yatakaffafuna an-nas kó o fà ń ṣe òjògùn rẹ sílẹ̀ lólówó ó péjú kó fún wọn lẹ̀ lóṣù lọ tí wọn máa tẹ́wọ́ sáwọn èèyàn anábì kórìíra rẹ̀ torí ẹ̀ kó o fi dúkìá lẹ̀ tọmọ ìyàwó àti mọ̀lẹ́bí rẹ̀ òjògùn tí wọn fi ní yóò lòsì ó lóore ju kọ wá fún wọn lẹ̀ lóṣù lọ ọ̀fẹ́ fúnta wọn á ta gbogbo dúkìá ọ̀njẹ oníjẹyẹ bá jẹ ẹni ó gbé fò wọ bí ẹyẹ ó gbé wọ sàárì torí ẹ ìsìláàmù ti wá kò fara má kéèyàn ọmọ wa ṣiṣẹ́ agbe kéèyàn ọmọ tó ń bára pé kíni. kódà gan ọwọ́ nínú àdéhùn anábìá Muhammad sallallahu alayhi wa sallam ike káwọn èèyàn ṣe dé àpò lórí pé wọn ò ní tọrọ kankan lọ́dún yẹn. ọwọ́ nínú hadith awu ibn Malik al-Ashja'i ọlọ́ àwọn àlọ́dọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam àwọn abẹ́ mẹ́sàn-án tàbí mẹ́jọ tàbí méje anabi wa ni aláàtúbà yẹ̀hún ni kí ló dé tẹ́ẹ̀ni ṣe mùbáyà fún mi sáré ìwà sọ pé ah mùbáyà àbá o ṣé bá tẹ̀tẹ̀ sí àtìlẹ́yìn wa hàn nábì ní ìsìn nípa àtìdí mùsùlùmí kí ni tí máa pé ẹ tún fàtìlẹ́yìn hàn mí. ànábì sáwùú lẹ́ẹ̀mẹ́ta nígbà tó lórí ẹ̀mẹ́ta yẹn kálukú bá tẹ́wọ́ rẹ̀ pé kánábì náà gbé tiẹ̀ lé mùbáyà àṣẹlẹ̀ nù àwọn bíi anabi sallallahu alaihi wasallam pé mùbáyà àkíní ká ṣe fún ọ síbà ti gba islam anabi ni mùbáyà àti máa ń tọrọ ní ìsìn alẹ an ta'budullah kẹ ẹ máa sin Ọlọ́run ra lónìí gan wala tushriku bihi shay'a ẹ ò sì gbọ́dọ̀ sí kankan sorogún pẹ̀lú rẹ̀ nínú ẹsìn as-salawatil khams kẹ ẹ máa gbé àwọn sọlọwàtì àkókò márààrún kẹ gbé dúró wọn tó ti hẹrùn kẹsì máa gbọ́rọ̀ sí àwọn aláṣẹ yín lẹ́nu lópin ìgbà táwọn ọba ti takùtọ lọ fún ọtakùtà nàbí sallallahu alaihi wa sallam wàlẹ́ àtẹ̀sálù nàfẹ̀ṣẹ́ ìhà ẹ gbọ́dọ̀ tọrọ kankan lọ́dún yẹn ẹ gbọ́dọ̀ tọrọ kankan lọ́dún yẹn. àwọn ọmọ malik tó gbẹgbẹ wá ìwà tó nàjọ kan nù wọn ó ní sọlá kọdọrọ ayétu báwọ wulẹ ìkẹnẹsọ yẹsùkótó sọwọtò àhàdìhìm fama yẹsùkálù àhàdìn yóná wẹlẹ ó ìyá rọwà ó mùsùlùm ó ní nínú gbèsè ayé mo rí apá kan nínú àwọn èèyàn mi dáadọ́ pé bẹ́ẹ̀ àyàn níwájú ànábì sallallahu alaihi wasallam wípé ọ̀rẹ́ tó mú dání lórí ràkúnmí tó gùn lórí ẹṣin tó gùn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn a máa jábọ́ lọ́dọ̀ ọ̀kan nínú wa kò wá ní tọrọ lọ́dọ̀ ẹni tó wà nílẹ̀ pé dàkún bá mọ́ rẹ̀ ò ní ọ̀sọ̀kalẹ̀ ní òmù nǹkan rẹ̀ torí pé ní tí wọ́n ṣe bẹ́ẹ̀ yà fún ànábì sallallahu alaihi wasallam lórí ẹni sẹ́ni tí nǹkan jábọ́ lọ́dọ̀ rẹ̀ tó ẹ dákun ẹ bá mú rẹ̀ hùn tí ò sọ bẹ́ẹ̀ ṣe ní àlọ́ bọ́n lé pé ẹ dákun ẹ bò mí láti rí ẹ dákun fẹ́ pààrọ̀ aṣọ sọ́run ọmọ lọ́rùn ẹ dákun oúnjẹ òsì pé kí ni ọ̀wé ìtọrọ ọrùn gan wọn ní tọrọ lọ́bẹ̀. أقول قولي هذا أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله قال يا رجال لوري مسلمي قصرا لا تجاني جوما سابي نتركي أقسيسي أمام مكي أنا أبتلو a máa mú kí ẹran tán lójú èèyàn yóò wá sẹ́kù egungun lásán ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abdullah ọmọ Umar láti ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní la tazalu al-mas'alatu bi ahadikum hatta yalqa Allah wa laysa fi wajhihi muz'atu lahmin muttafaqun alayhi qala sallallahu alayhi wa sallam wọ́n ní à ń sàgbé à kò ní yé bẹ lára ẹnìkan nínú yín kò ní yé ṣe títí tí ìpàdé ọlọ́run bá jọ gbẹ̀ndà nígbà tí ò ní sẹ́pẹ̀ kiri ẹran kan lójú rẹ̀ ma la hawla wala quwwata illa billah yẹn ni pé ẹran mi lọ́wọ́ ẹran mi lọ́wọ́ ẹran mi lọ́wọ́ bí ìgbà tí èèyàn ń bu èkìrí ẹran ojú rẹ̀ dànù díẹ̀díẹ̀ èèyàn ń bu ẹran ojú rẹ̀ dànù díẹ̀díẹ̀ tí ó fi wá wájú láìlẹ́ran lójúmọ́ àwọn kan bẹ táàrí tí ò ní kan lójú wọn o ṣẹ̀rí àtúnfi hàn wá bí àwọn ẹni tó ń ṣagbe yẹn kìí ṣe àwọn là ń pè láláì ni o ẹni tó ń ṣagbe kọ́ ni wọ́n ń pè láláì ni o ẹni tó gbégbé abára kọ́ láláì ni o dípò páwa máa fún lówó ó wá nínú àdé láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala nabi sallallahu alayhi wa sallam sọ pé laysa al-miskinu bi hadha at-tawwaf alladhi yatufu ala an-nas wọ́tẹ̀mùrọ̀tù wọ́tẹ̀mùrọ̀tàn. anábìrin ẹni tí ń lọ sí ń bọ̀ láàrin àwọn èèyàn yìí ti ń sagbe òǹkọ́lá láìní o òǹkọ́lá láìní. torí òun sọ́mátì fún lókèlè kan àbókèlè méjì ó ti tó sọ́mátì fún dẹ̀bínú kan àbí dẹ̀bínú méjì ó ti tó o. kọ́lù mìsíkìn ìjẹ́jẹ́lẹ̀ ìbá sẹ́láìní láìní yá Rasulullah ìrẹ́ àtàbí sallallahu alaihi wasallam. قال النبي الذي لا يجد غنى oní àlẹni tí ò ní ọ̀rọ̀ kan tó lè tó wàlẹ́ yóò tọ́nu lẹ́hù ẹnìkan ò sì mà wípé yà ń jẹ́ fẹ̀yẹ̀tọ̀fẹ́ dọ̀kọ̀ àárẹ̀ yóò fi ṣe sàrà kò ní ẹnìkan ò sì ṣe làákà ẹ̀ lọ síbi pé kò ní dípò pàtì ràn lọ́wọ́ wàlẹ́ ayé alùnàgbàṣẹ́ ìhà kò sì ní bíyàn ní kankan eléyìí ńlá láyé subhanallah muttafaqun alayhi. الإمام imam Al-Bukhari wa Muslim ló gbé jáde eléyìí fi hàn wá pé à ń ṣàgbéka à ń tẹ́wọ́ táwọn èèyàn fún mi fún mi àbúrò ni ò kọjá o kò sì gbé ọ lálẹ́ yìí. àti kéka ẹni tó bá fẹ́ wọ àlìjẹ́nà nínú nǹkan tí máa jẹ́ kéèyàn ọ̀rọ̀ àlìjẹ́nà wọ̀ ó náà ní kéèyàn má ṣàgbé. ó wà nínú hadith láti ọ̀dọ̀ Thawban radiyallahu anhu wa nabi sallallahu alaihi wasallam sọ pé man yaqulu أن لا يسأل الناس شيئا وأتكفل له بالجنة تلني تسيكين يوم يوصيكم بغض بالعيد لا يترى فتلو ذلك إن يوم يوصيكم يرى الجنة سبحان الله تلني توصيكم بغض نسابي إن يوم يوصيكم يرى الجنة فقال توبان توبان وعدا نبي لهم أنا èmi ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam èmi ò ní bí ẹnìkan ní kankan mi tọrọ kankan lọ́dọ̀ ní tán tánà ọ̀fẹ́ wà lẹ́nu. sọ́kẹ́ àlàlà yas'alu ahadan shay'a wọ́n ní tó fi kú kì í tọrọ kankan lọ́dọ̀ ẹnìkan rawahu al-imam Ahmad wa Abu Dawud ó sì jáde tọfẹsẹ̀ rinlẹ̀. torí ẹ bẹ́ẹ̀ náà làwọn aṣíwájú wa rere ààrẹ nìkan nínú wa tó gbè lẹ́yìn káwọn èèyàn máa dágbé ààrẹ nìkan nínú wa tó gbè lẹ́yìn káwọn máa tẹ́wọ́ káwọn èèyàn bí ẹ mi ẹ mi

ثم سمعه ثانيا يسأل lẹ́yìn rẹ̀ ni umar dúgbọ́ tuntun tọrọ àní ẹ̀rànmílọ́sẹ̀ ẹ̀rànmílọ́sẹ̀ ọ̀dà yóò à ń sẹ́sọ àlùmájìrì yẹn tó ṣe pé ó wá sí ẹnu bó ṣe ń dìde tó pé géńdé méjì ò lè jẹ tán ó nìkan sì dáńjà kàdì ọjẹ tó ń tún ó tún dìde tàdìde onítọ̀ òǹtún làlù máa ń dirí o bẹ́ẹ̀ bá ní túwó á ètò ọjọ́ ní ìsìnkọ́ tọ́ tí wọ́n bá tún gbé mi sùn tí ọba síkùn tí ọjẹ́ sí yọ dájọ́ sínú báàgì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Umar gbọ́ lẹ́yìn tọkùnrin yìí jọ̀ǹtàn ó tún ní ọ̀ràn mi lọ́wọ́ á Umar wa sọ fẹ́ni tó sọ fún pé kó fún lóúnjẹ alẹ́ pé ǹjẹ́ sẹ́ni mo sọ fún ọ lẹ́ẹ̀kan pé kó fún lóúnjẹ mo ti fún un ní tí wọ́n ń sagbé Umar wa ni kí wọ́n mú wa nígbà tí wọ́n mú wa Umar wa rí tó gbé àpò kan kó ẹ̀gbẹ́ ó ní sáà wo àpò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ orí kó kún fún búrẹ́dì ó ní òkè lẹ́sítẹ́sẹ́ ilẹ̀ nì wọlé kìnnìkẹ́tẹ́ àjẹrò ìwé sẹni tí ń tọrọ fún ọ̀ràn lọ́wọ́ ó ń ni ọ́. nkó fẹ fẹ́ tà ẹ gbogbo búrẹ́dì tó wà ń bẹ̀ kó má rò dàálẹ̀ fún àwọn ràkúnmí tó ládàrí fún náà rí kan jẹ Umar wa mú kòbókò ó ṣe kòbókò fún un ọ tún ṣàgbé ọ tún ṣàgbé ni nígbà tí alágbe ti ń tọrọ agbe lọ́dọ̀ yín ẹ̀yin wá mú wàzó ẹ sì lé lọ́wọ́ tí a bá wo àpò ẹ̀yin tẹ mú wàzó tẹ sì lé lọ́wọ́ ọ̀hún bóyá gbogbo owó tó kù lọ́wọ́ yín nígbà ń láyé yín kò jọ ọgọ́rùn-ún márùn náírà lọ́mọ́ bí ó sì dáa náà lẹ̀ ń bá lọ. tí wọ́n bá wá pọ́ àpò wa lẹ́gbẹ̀ẹ́ òun lásìkò tẹ́yìn fún wàzó òun bóyá lè gba ẹgbẹ̀rún lọ́nà ogún náírà lápò rẹ̀ lóríṣiríṣi bóyá hundred náírà ni o ọgọgọrùn márùn márùn ni o ẹgbẹgbẹ̀rún ni o ẹ lápò rẹ̀ bìbà bóyá ti rẹ lẹ́yìn ṣẹbi sẹta ń ṣe yìí náà ni àjẹkù ti di sẹ ó ti di sẹ kì í ṣe pé wọn ń tọrọ ràn lọ́wọ́ torí ẹ lọ́kàn nínú àwọn olùmọ̀ ìsọpẹ látàkùn فإن الموت سؤال الرجال كلاهما موت ولكن ذا أشد من ذاك لذل السؤال wọ́n má ròyìn pé ikú ara ẹni kú o ikú tí wọ́n ń pè ní kú gan-an kò náà ní kéèyàn máa tọrọ lọ́dọ̀ àwìn ẹni tí wọ́n ti ń tọrọ lọ́dọ̀ àwìn ó ti kú wọn kàn ti gbèsè ni. wọ́n ní pé káàró kú àti ká máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn ikú ni méjèèjì ṣùgbọ́n ikú káti ẹ̀ máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn ó ló burú jù nítorí àbùkù ti ń bẹnu ti tọrọ pàlà àbùkù lẹ́nu torí ẹ̀ bákan náà lómi tuntun ìpè man yas'al an-nasa yahrimu wasa'ilu Allah la yakhir ẹni tó máa ń bi ọlọ́run tó ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kì í sáláì fún wa ṣùgbọ́n ẹni tí máa ń bi torí ẹ̀ kí la wá lè ṣe láti mófin bá à ń ṣagbe à ń ṣagbe pàápàá jùlọ nàìjíríà yìí eléyìí tó ṣe pé ni ti mọ nàìjíríà lọ́pọ̀lọpọ̀ dúlé ayé wọ́n ti mọ̀ wá títí dé London wọ́n ti mọ̀ wá títí dé Saudi Arabia gbogbo ibikíbi láyé nàìjíríà àwọn náà nà wọn. ìjọba wa ọgbọ́dọ̀ gbìyànjú ní ìyànjú gidi àwọn ni pé ìjọba gangan fúnra rẹ̀ ní láti túnra rẹ̀ ṣe tọrọ pọnú ẹni tó ń ṣiṣẹ́ ìjọba tá à ń pè níjọba igan tó ti pálágbé làwọn náà wọ́n ń lo ọ́fíìsì láti ṣàgbé ni tó ìgbà tẹ́mi náà bá jẹ́ alágbé màá gba alágbé láyè náà ìgbà tẹ́mi jẹ́ ní àbùkù tó ṣe pé ẹ̀mí ti kú mọ́ wọn lára àti máa wo àwọn ọmọ orílẹ̀-èdè yòókù ní ìran kí wọ́n máa gba ọkọ̀ wa jẹ́ kí wọ́n máa dánìṣì méjì wa kò ní jẹ́ǹfẹ́ bàbàrà lójú tiwọn náà ìdí inú tó ti jẹ́ pé láwọn ẹgbẹ́ àpọ̀ tiwa gbogbo ààrẹ ni tó ṣe pé gbé kùkù ti ọwọ́ wa ẹni tó ti kó ti ká lọ́wọ́ tí wọ́n làwọn lọ sí lókèrè kí lẹ́ lọ sí ẹ̀ ń wáwó sàn lọ ní àbí kí ló dé wọ́n làwọn lọ sí ṣe iṣẹ́ wo ni irú rẹ̀ lè sí tó fi lọ sókèrè iṣẹ́ bára ni sẹ́yìn ká ti bẹ̀ yẹn ó yẹ ká dá wọn dúró ṣùgbọ́n nígbà tó yá pé wọ́n ti kó ẹ̀gùjẹ fún wa wọ́n ní ẹ máa lọ ẹ lọ ẹ lọ ìròyìn náà là ń wá nígbà tó ń bá ti dé lókèrè lọ́hùn yọ yà yín lẹ́nu ní títì míì ẹ rí ọmọ nàìjíríà bíi mẹ́ẹ̀ẹ́dógún gbogbo lọ́wọ́ oníkálukú wọn ti ṣe gé bákan náà ní ẹ̀sẹ̀ bí wọ́n wọn lọ pọ́ǹpì oníkálukú wa gbé hàn wípé we are Nigerians ah ọdún bíi lẹ́yìn náà ṣe tọ́nu ọdún ẹ wà wọn sáǹpù táǹfì táǹfì hàn lé ayé pé bá a ṣe rí. wọ́n lé wọn mú wọ́n túlẹ̀ nígbà tẹ́ni tí ń lé wọn mú wá tó ti lọ sọ́hùn àwọn ilé ìtúsáré máa ṣàgbé ń bì kó tó tún padà rí débi ó tó ti lọ sọ́hùn ẹ̀yin náà ojú ọmọ wa tì Nàìjíríà lẹ́yìn náà ni alẹ́pẹ́ Sudan Nàìjíríà ló máa ń ṣe báwọn ẹ̀ kíjọba ó gbìyànjú o orúkọ pọ̀lẹ́ òjò owó lọ gbogbo orílẹ̀-èdè tẹ́ bá ti wá lọ láyé àbùkù kàn wá ń pa agbára yìí ìjọba gbọ́dọ̀ mọ̀pin bá owó tẹ́nìkan tí kó lásán nàìjíríà mi ó tó dá sẹ́lẹ̀ kó didi ìlú kan tó lóṣù kò ní sẹ́kù mẹ́ ṣùgbọ́n ìrẹ́yìn náà ti mà nígbà tí owó tá a bá kó ní kò le àní mà àní mà náà nínà ẹni tó ṣiṣẹ́ rí ìdí nu tó fi jẹ́ kówó yẹn kì í tọ́jọ́ tí wọ́n bá fi dá nǹkan lè pé lálùbáríkà nítorí pé a kì í fowó ẹkún rẹ̀ ìjọba ní láti mójútó ọrọ̀ ajé nàìjíríà kó dúró dáadáa ẹni tí ò lè ṣiṣẹ́ lódodo nínú àwọn ẹni tí ń ṣe bára yìí wà tọ́pẹ́ tó bá tiẹ̀ gbìyànjú kó ṣiṣẹ́ kò lè ṣe é ìjọba ó níye tí wọ́n mọ̀ fún wọn lóṣù kò sí tó burú bẹ́ẹ̀ gbogbo olóyìnbó olóyìnbó tẹ̀ ń sọ ẹni tó lójú tó nímú tó lápá tó lẹ́sẹ̀ àwọn pọ̀ nílùú òyìnbó náà millions tó ẹ pé torí pé wọn ò níṣẹ́ wọn lọ gbowó nítorí pé owó tó bá dilẹ̀ ńlá ṣètọ́ni máa ránṣẹ́ ìgbà tí wọ́n máa ń ti ta àìrí jẹ àìrí mu ṣèkẹ́wọ́ àwọn náà ló di adigunjalè àwọn náà ló di fọ́léfọ́lé ìdínú tí ló òyìnbó wọn yẹn tó sì jẹ́ ipe láì ṣiṣẹ́ torí pé òrìṣẹ́ tó sì gbádùn olówó sùtọ́ ọmọ àgbà aláwọ̀ bó wàá lẹni tó ṣe é pé nàìjíríà alhamdulillah á rí i pé afẹ́ràn ká ṣiṣẹ́ afẹ́ràn ká gbìyànjú sẹ́ni tí ọba ti lè ṣiṣẹ́ nù àwọn tí ń ṣàgbé o ó yẹ kíjọba kọ́ dá àgọ́ kan lẹ̀ fún wa tó ṣe é pé wọ́n máa gba owó oṣù wọn ò sì gbọ́dọ̀ gbókò orílẹ̀-èdè jẹ́ tí wọ́n bá wá mú lẹ́yìn ìgbà náà tí wọ́n bá fi jófin kò sí tó burú mbẹ́ àìwá tì fún wọn lówó yìí náà ò túmọ̀ sí pé káwọn náà máa wá ba títì jẹ́ kí wọ́n máa gbókò wá jẹ́ ká àwọn náà wá ń pe bbc pé àwọn fẹ́ jọ nàìjíríà fún ẹ̀yin àwọn tí ń mójútó ẹ̀tọ́ ọmọnìyàn ọ̀tọ̀ sí yín ọ̀tọ̀ sí yín ṣẹṣẹ la gbé aláìméjì kan torí ẹ̀ ìjọba ó ní láti ṣe tiẹ̀ káwa náà láàrin ara wa ká sì bára wa wí ẹni tí ẹ mọ̀ pé ń sagbe bóyá ará àdúgbò yín bóyá ará ilé yín ábà ìyá alágbàjá ábà ábà ẹ gbọ́dọ̀ lọ́rọ̀ yín tún á débè sẹ́nu pé yorùbá ó kórìíra àbùkù. sẹ́yìn bá kan lábùkù báwọn kò tún débẹ̀ mọ́ ẹtún bá pàdé mi á ẹtún ti pààrọ̀ sọ́ọ̀bù yọ padà lé pé ó tiẹ̀ sún ìsọnù ipọ̀ níjó yorùbá náà bẹ̀rẹ̀ bára táwa gba tó gbogbo eléyìí nígbà tá a máa ti ń tá a ń sẹ́kù lè ran ẹni tí ò ní lọ́wọ́ gẹ́gẹ́ nìkan ṣe ṣe láyé anabi sọlá ṣe ẹran mi lọ ẹran mi lọ a ah, anabi lè lò ní bẹ́lá kúrò ní iye báyìí ọba fi fún ọba fi fún ọmọ ó sì tara rẹ̀ kówó jọ àwa náà lè ṣe bẹ́ẹ̀ ẹni tá a rí tọ́ lágbára wá ń bì ah, ọmọ aboyún ọmọ bíbá ah, ń tí bí wọ́n bá ní kò sí tó burú mi lẹ́yìn rẹ̀ tó bá ń tún lọ lọ sí bára tí gbogbo abájọ pé mú un ta sí ẹgbàá fún un kò sí tó burú mi. ọ̀pọ̀lọpọ̀ ń wọ́ wọn fẹ́ ṣiṣẹ́ nítòsí ọ̀pọ̀lọpọ̀ tó ń bára hàn. oníkan bọ̀ wá sẹ́ wọ́n bọ̀ wá sẹ́ ọwọ́ àtisẹ́ ọjọ́ méjì mẹ́ta ọ̀ká ń bisẹ́. ìwọ géńdékùnrin ẹnu òsì mọ́jọ́ ọ̀sinmi wọ́n ní àmàrí lágbájá mọ̀ wọ́n ní ṣe owó wo wá lọ́rọ̀ púpọ̀ gbogbo owó máa le púpọ̀ ni torí sẹ́ tó ṣe tó fi rówó ó le púpọ̀ torí di eléyìí báyìí ká ṣe bẹ́ẹ̀ yọ ràn wá lọ́wọ́ àbùkù ń bẹnu ká máa ṣàgbé o tọ́ba ma lórí àbùkù igbe ìmọ̀ ní jámà kankan lójú àwọn èèyàn torí di eléyìí ọlọ́nkọ́ bá tún àwùjọ wa o ọlọ́nkọ́ ràn wá lọ́wọ́ kó bá wa mú aburú wa. kó jẹ́ káwọn dáadáa dáadáa dáadáa kọ́rọ́pò rẹ̀ ọlọ́run ọba kọ́mọ̀sì ń tí kálukú wa máa jẹ tí wọ́n máa lò tí wọ́n máa ná kọ́lọ́ wọn sì wọ́n wa èyí tí kálukú ti ní kọ́lọ́ wọn bá fẹ́ àlùbáríkà sí eléyìí tó sì kù díẹ̀ káàtó ní ọ̀rọ̀ kálukú wa ọlọ́kọ̀ bá àtúnṣe ju báyìí fẹ́ lọ ọlọ́run ọba kọ́ wa ti gbígbàdúrà kò fi ta wa lọ rẹ̀ kárán ti pé nùtọ́lọ́ máa fi sànú àwọn ẹrú rẹ̀ tó fi máa ń gbàdúrà wọn onáà sísá sàlátù fanagbà Muhammad sallallahu alayhi wa sallam ṣáájú àti níparí àwọn àdúrà wa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 من الكثرة والملحدين ومن شايعهم اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم أصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله